السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a kíra wa pẹ̀lú kíkí tọ́lọ̀ fi ní ká máa fi kíra wa mo kí àwọn bàbá wa tó ṣe pé àwọn ilé chairman ló Islamic Center àwọn bàbá wa òkè owó ọlọ́run bó sàlékún rẹ̀ yìí ọlọ́run bó kùn mí yóò wá pẹ̀lú méjì báyìí lọ bàbá rí èèyàn tó ṣe ẹ̀sìn ọlọ́run ọba ibẹ̀ ló ń gbìyànjú sí lówó lára ní mobilization níyì iyì ọlọ́run ọba ṣe fún ọlọ́run ọba tó fi lé ìpanilé ọlọ́run níyì ẹ̀yẹ yìí o yóò kún yín àtẹ̀yìn àti gbogbo tọ́lá ọba ṣe fún yín orí ayé àti tọ̀run ìwà ọ̀hún ṣe fún yín lórí ìtọ̀rọ̀ sọ yín. òkè kíkí tí wọn náà kí gbogbo àwa jùmọ̀ náà ọjọ́ mi ò ní mú kọ ìbáwọn dákọ̀lẹ̀ ẹ̀kọ́ kan gbogbo àwa tọ́lá ọba lò tètò yìí ti di bó ṣe wà yìí láti tọ́ tó ti bẹ̀rẹ̀ láwọn tá a mú kan láwọn tá a mú kan àtàwọn ọkùnrin àtàwọn obìnrin òtún gbogbo àkọlọ́kùn sanwó-alẹ́ san lórí ọlọ́dún yá bá ní títí ó tún lérè ìrìnkọ́lọ̀ ṣe fún wa lé pé tẹ̀sìn rẹ̀ là ń ṣe orí tọ́lọ̀ ọba máa ń ṣe fẹ́ tó bá fẹ́ sin ọ̀nà kò ṣe fún ọ. tọ̀mọ́ wá kí lẹ́yìn tí mo lò kí lé àdúrà tó ṣe àdìmọ́ ẹ̀dọ́ṣẹ́ àtàtà ọmọ ọba kó wá pẹ̀lú yìí ọmọ ọba kó kún yìí ó sàlékún àlọ́ríkà fún yìí ó sàlékún orí rẹ̀ fún yìí àtẹ̀yìn tàwa náà ó lọ́jà báyọ̀ lọ́ọ̀ ẹ̀ pàdé ogun tàbárí àtìkù ní ayé ó ṣe kó kéré lẹ́gbẹ̀ẹ́ òòrè tọ́lá àwọn ló ṣe fún aláìjẹ náà tán lẹ́yìn ẹ̀ ìjọba fẹ́ bára wa sọ òun ni báwo la ṣe lè strengthen family ties topic yìí wà very very important and ó lọ́n bá jẹ́ kí a lè draw from the teachings and guidance of Quran and Sunnah láti ṣe láìpẹ́ wa ọ̀la nǹkan rọrùn. ọ̀ṣẹ́ yìí ti ń fa wàhálà fún wa láwùjọ wa especially láàrin ọkọ àti ìyàwó àti fámìlì òní ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ ìsìláàmù dáadáa ká tó fẹ́yàwó níjọ́ tí problem bá ṣẹlẹ̀ tán láàmú wá ìsìláàmù láti fi sọ́ọ̀bù. àmọ̀ ìsìláàmù dáadáa àmọ́ náà bá ìfi ṣe ni pé ṣe ikú tó di pé èèyàn fẹ́ yàwó lọ́lọ́run bá ti sọ àwọn nǹkan tí yóò ṣe àti tí ó mọ̀ tó là yóò gbé wọnú marriage. tẹ̀sí ìbá ti wá ṣe ìyẹn tí ò kó pé wọ́n bá dénú marriage tán solution ni ò ní sọ́ọ̀bẹ̀ ò ní sọ́ọ̀bẹ̀ ẹ̀yìn kí n fún ẹlẹ́gbàá ń ẹ̀kí fún yẹn ẹ̀zàmpù ẹni tó ṣe pé nígbà tí ó fẹ́ kò tọrọ ìyàwó lọ́dọ̀ ẹni tó jẹ́ òbí ọmọ àbí gáídà sọ́nà sàǹbàrà áfà náà ni ó wá lóyún nígbà tó lóyún tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ní iṣu áfà wọ́n wá pé àwọn àfá àpẹẹdá kan wá bá wa yẹjú alámọ̀rí tí ń fà àfá wa ní àá ìyàwó pé tó ń tó tó ń gbarí tó gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu ṣé kí ìṣòwò ló wá tọrọ rẹ tó sàtàdá kí rẹ nínú òtọrọ wọn o ṣé ẹ̀mọ̀ pé tó wáwé kò tọrọ ìtumẹ̀ ní ìpínlẹ̀ kan sọ kọ òkú yóò pàṣẹ ìgbóni kò yíṣọ kó máa ṣe tọ̀ níbo làbá ò ti bẹ̀rẹ̀. ìsáyẹ̀ ìjọba ní ọkà rẹ̀ ẹja rẹ̀ lè wá tọrọ èké lánàá wáyé ìtura pé bẹ́ẹ̀ ní ìdẹ̀bi ìjòkó gan kò sí. ìtòjọ́ wo ni pé ẹsẹ̀ ti àyà fún àná ẹsẹ̀ ti súnà lẹ́bí yẹn ju ààrẹ àwọn méjì tẹ́ ní àyà tọ́lọ́ ọba ní kẹrù báwọn kan ṣe nìkan tí máa ń dá wàhálà alẹ́ ìgbà mẹ́rin ṣùgbọ́n wà láàyè tó bá ṣe rí pé a bá mójútó Islam kó tó di pa fẹ́yàwó àpọ́nlé tọ́lọ́run ọba fọ́kùnrin tó fóbìnrin a nídìí ẹni system ní kankan láti yanjú ara mọ̀ ìwà ọlọ́run bá ṣe tó balance débi wípé tẹ́ ẹ bá tún yin irin rẹ̀ báyìí ẹ̀ka tó kàn fẹ́ fẹ́ lòmíì ní ẹnìkan ló wọn ní ọ̀fẹ́ ọ̀fẹ́ advantage yìí bọ́lọ̀ bá ti gbé tó ọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin kalẹ̀ níbi ìyàwó tẹ́ ẹ bá ti kámpá pẹ̀lú ẹ ìdáyàdà kẹ́ ẹ fún ọkùnrin ní unfair advantage àbí kẹ́ ẹ fún obìnrin ní unfair advantage kò ní balance òun lò ìbò sì ń ṣe orílẹ̀-èdè kàrú tán ẹja bẹ́ẹ̀ láti wà tá a bá fẹ́ fẹ́yàwó. báwo lọ́lọ́run bá ṣe ṣe báwo náà làwọn ẹ̀dá ṣe ṣe sọ́kùnrin ní wóbìnrin ni àbóbìnrin ní wọ́kùnrin ọkùnrin ló pọ̀ tí ń wá obìnrin àbí tí ó bá sì wáyàwó ọlọ́run bá sọ tí wáyàwó bí mùsùlùmí kẹ wá pẹ̀lú dúkìá ní owó nígbà tó ọ̀fọ́ bẹ̀rẹ̀ ọkùnrin ló ti wó sí afẹ́ ọkùnrin ní kọ́ọ̀lẹ́jì oníwà kan ọkùnrin ò sì sí ìpè họ́nà ó dínkù pẹ̀lú kóhùn lòún wóbìnrin họ́nà ló kà ọlọ́run ti dàgbà fún bẹ́ẹ̀ ah, ó sì wá sí pé mi ló ní kí n máa inú rẹ̀ dùn sí náà ní gbogbo ọgbọ́n lòun wa wọ́n ní olóòtú máa dùn pé òun ti wà lórí níṣọ́dún kan kò sí dáhùn lóhun inú olóòtú máa dùn pé àwọn ah, padà rí mú kò fi rí ibi wọn sọ pé ní wọ́n obìnrin fọ́kùnrin inú obìnrin náà máa wá dùn pé òun ni wọ́n ń wá

nítorí pé wọ́n push àwọn obìnrin jáde wọ́n jẹ́ wọn wọ́n jẹ́ káwọn obìnrin méjì ara wọn àbí eléwu kọ́dà ká tó wá wọn. Hmm? wọ́n tàn wọ́n tàn wọ́n tàn wọ́n tàn tí tó ikú bá àgbà nìkan táà ń wá tó wá gan ó ti by so doing wọ́n jẹ́ kó lùsì a chunk eh, of his strength and power of our strength and power. Listen, ibi tí a kọ bàbá ìyàwó tó wà ẹ̀ńtẹ́fẹ́jẹ́yàwó ibi tá a kọ ìyá ìyàwó tó wà ò ní pé ó sọ pé lágbájá sọ̀rọ̀ pé nígbà tó ń fa wàhálà ń jọ wò ó pé yẹn ló bẹ̀ káàkiri ká tó fọ ìyàwó ọkùnrin náà sì máa ti jú wọn ta ìgbọ́dọ̀ sẹ́yìn o orí lẹ̀ ṣe fún mi àbẹ́ẹ̀kọ́ kò sí owó tí ó ná tí ó fi torí rẹ̀ fi ìfá wọn tó já na àwọn ọ̀já wọn kankan. bọ̀tírú ọmọ tí a fẹ́ lé òun ṣé ẹ̀rù bọ́kùnrin tẹ́lẹ̀ máa wá àyàn tó bá lè kàn ní afẹ́ẹ̀sì tó fún olóyún kí ni bàbá àyàwó àdìyá ìyàwó àjá mọ́. òun lẹ́ máa fi ń rí i wípé níjọ́ tó bá fọ́mọ obìnrin lóyún ọkùnrin ló tún ọ̀la kan ẹwà o ẹwà wá bẹ̀ títí wá bẹ̀ síwọ̀ ló lọ́mọ síwọ̀ lẹ́yìn tó máa bẹ̀ pé nǹkan àti ṣe ó sàgbà láì wá àwọn sábà débi bínú ẹgbọ́n kan náà fún bẹ́ẹ̀ bínú. sábà mi débi bí wá jọmọ́ bínú jọmọ́ bínú ní màá jì so ó ti wọ́ láti bẹ̀rẹ̀. tọ́ba ìta nǹkan bá fẹ́ fóbìnrin obìnrin ó wà sí gbogbo akọ ó sì gbogbo akọ kò sínú tí ò léwu kò sínú kọ̀ọ̀dúnṣà tó lè gbà yìí tí wọn ò bá ṣe kò fílẹ̀ wọn ló mọ̀ pẹ́lá kẹwò ní ṣe lè olówó lọ́wọ́ ẹ̀ẹ́sà jẹ́ ṣe báyìí pé àná ah, ó sọ gbogbo ọlọ́run ọba wa protect obìnrin torí pé ó mọ̀ pé gbogbo tágbára rẹ̀ mọ òun náà ní kó má ti kò jọ lọ́wọ́ ẹ̀fọ́ ó lágbára gan-an tí ò bá ti kò jọ lọ́wọ́ kò sínú tí ò léwu kódà ara nǹkan tíṣẹ̀rí àtún àláwọ̀ obìnrin láti fi mọ́ fẹ́ni tó bá gbà á táwọn obìnrin ò mọ̀ tó pé wọ́n ń sáfẹ́ sí onígbóbìnrin sọ pé wá o gbogbo wàhálà tó ti ṣe yìí kọ̀ndíṣẹ̀ yọ̀kan tó o bá fi lè fẹ́ ni o ò ní fẹ́yàwó yìí ni nítorí lágbára dé ó lè ṣe mọ́jẹ̀mú ọwọ́ akọ ọkùnrin láti gbà bákan náà bá wò pé àtàwà ah, lóṣù obìnrin báyìí tó bá wá gbàrú kọ̀ndíṣẹ̀ yìí ǹjẹ́ ẹ mọ̀ pé Islam ti protected the only thing òun ni wípé níjọ́ tọkùnrin wa rí sáà pé ah àdéhùn tí mo ṣe o ìrìn lè mú un ṣe mọ́ ǹjẹ́ ẹ mọ̀ tíṣẹ́ rà fóbìnrin ó fóbìnrin ní choice ìpè ọ̀tún ìpèlè ọmọ lọ. wọ́n wọ̀ máa máa lọ. ṣé ìwọ́n sì máa bẹ̀ jọmọ́ lọ ah, máa lọ báwo kò bẹ́ẹ̀ mi òkè tí yóò fi pè rẹ̀ orí tó fi pè mí ò ní wípé ilé ìṣì kìíní kìíní ẹ́ orí tí wọ́n dùn ibi tí ìsìláàmù fún lágbára dé bọ̀ kó tó níyàwó ni ó ti ń gbogbo agbára yẹn so now ẹni tó ti pé nígbà tó lágbára lòun fẹ́ kan make ara ẹ̀ useless nígbà tó wà tó wà position strength oṣù náírà one thousand ọwọ́ abọ́ sí ibi tó ti pé ní ìṣòro ti bọ́ sọ́wọ́ta ìgbà ó ní wọ́n ń pátá ẹ́ẹ́ no no ìjọ ìkẹ́lẹ́ ìwà ìjọ ìkẹ́lẹ́ so kẹ́bí ẹ mọ̀ pé ọlọ́run bá fọ́kùnrin lágbára yẹn ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ bá mọ ibi dé lọ pé òun fẹ́ fi sí abẹ́ ọkùnrin ọkùnrin náà ní ìṣèwà ọwọ́ á ní kó nìkan má dáìlì sàn kó ní wọ̀lé ọkùnrin kan fún náà fún nígbà tó lóde fún ọ ni pé ọkùnrin máa sọ fún un pé ó ah, àwa máa báwọn ọkùnrin ṣe ń ṣe má bára rẹ balẹ̀ kò jọ bó ṣe tó ṣe gẹ̀ẹ́sì láti ń ṣe kúrúkúrú tó bá kó sí lọ́wọ́ tán ẹ́ pé ṣẹ́wọ̀ ṣé ó wù ọ́ ó wọ̀ ṣe ń bọ̀ yẹ̀wò bọ́bí ẹgbọ́n ṣẹ́wọ̀ lẹ́ ṣe important exporter ní ìgbà ah, ṣé kìí ṣe ti ibo ó ní gbogbo ibo ní bọ́kà rẹ̀ sọ̀tà ṣé ìdè tí ibo pé ẹ̀hẹ́n kìíní kan tó ọkùnrin mọ ọkùnrin ọlọ́run ọgbọ́ tó dé kúrò tèlè kan jì sáì tó ń pé ibi tí ń lọ tó bá ti lè dé bẹ́ẹ̀ àti ọ̀há ò wọ́n wá ọlẹ́kọ̀ọ́kùnrin pé ẹgbẹ́ yẹ̀ wo ló fi nídìí wọlé tó bẹ̀rẹ̀ bá wá gbá nìkan lẹ́kọ̀ọ́ lè fi lọ́kùn wọ́n bá wá fi wá fẹ́ tán anáyàwó láti fẹ́ ní nǹkan báyìí ní tanzania kò sí èyí tó kéré kò sí èyí tó pọ̀ àbí kò sí èyí tó pọ̀ ọkùnrin náà mọ̀ á sọ déédéé ibi tí òun lágbára dákùn tó lọ náà ojú bá lọ ṣùgbọ́n láyà ìṣẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni ṣẹ́rí tó bá nípa ní ìdí pàtàkì láti di strengthen family òní pé ṣẹ́rí tí obìnrin bá ní sẹ́ǹsì pé ìgbà tó fẹ́mi náà ṣe fébọ̀ fún ẹ̀ obìnrin ó lè lò ó jọ́tọ́kùnrin bá fẹ́ sàbòsí fún ìbẹ̀rẹ̀ tẹ́jọ́ bẹ̀rẹ̀ tí kóbìnrin rá kọ́ sí kápó fẹ́ pé ókè lọ 10 million wáwò àlówó ọkà mi ìlú ààrẹ wá sí ìlú kan ló ní dájú ó ní 50,000 lòun ní pé ìlú àti 50,000 bá lọ́wọ́ rẹ̀ kò ní kankan lọ́wọ́ wá di pé ń jọ tí ìyàwó bá bí ìyàwó tán kí ìyàwó máa sọ pé ṣé wọ náà wà pé ìjọ tán fi ọmọ oko ní bá ní ìsìn ràbàràbà ló ń ṣe gbogbo àwọn fábìlì rẹ̀ lọ kó wá lẹ́ẹ̀ta ń bẹ̀bẹ̀ òfin bàbá kan wá òfin fẹ́ gbàmàrà kan wá ọlọ́gbẹ́ so obìnrin náà máa rí kankan sọ níjọ́ tí ẹ̀hẹ́ wọ́n bá fẹ́ tó gíràgìrà àmọ́ obìnrin tó ṣe wípé òun la ṣe wá jóbìnrin dáadáa mọ́gbà kankan lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀ka jẹ́ mẹ́rin kan bá kọ́dà bí ò bá ní gbà ẹjẹ́ kóbìnrin sọ pé òun tọ́ sí àmọ́ òun gùn ni bẹ́ẹ̀ kọ́dà bí ò bá ní gbà ẹ má sọ fún pé kò tọ́ sí wípé wò ó nǹkan báyìí ló fẹ́ gbà nígbà tí padà rí kó ṣe ń ṣe wọ́n lè yà dáadáa ní ẹ́ wọ́n ló lẹ́ pé ó farabalẹ̀ ẹ fún ẹ bá dáadáa ni yóò ṣe tó jù bẹ́ẹ̀ ẹ bá wà àwọn ìyàwó tá bàbá wa ṣe ní john ara nǹkan tó fi wà threatening òní wípé ṣé rí ọkọ ìyàwó tán fún ìyàwó every time yóò mọ ní sẹ́ǹsì bí wọ́n ṣe wò lóore ẹ̀yà lọ wó dáadáa especially àwọn bàbá wa àwọn ìyàwó tó wá kó fẹ́ lọ́la kọ̀ọ̀kan ẹni tó dọ́kọ̀ ìyàwó yóò kò sí yóò ní sí ìdẹ̀gbá ọ̀lá ẹ̀sìn pé ní omi kankan nǹkan àwọn ọmọ ọ̀dọ́ pé wọ́n wọ́n rí bàbá rẹ̀ jẹjẹ lápẹ́ fún ìyàwó wọ́wọ́ ẹ́ yóò mọ̀ ní that sense of gratitude débi pé ń jọ kúbìnrin jọ bá fẹ́ẹ́ sì gbìyànjú sí yóò wo tàwọn òbí rẹ̀ máa la pé ah wọ́n lè tẹ̀lé mọ́lẹ̀ ní gbọ́dọ̀ ṣe bàbá rẹ̀ pé ah nígbà tá à ń dàgbà bọ̀ wá nílọrin lókèlè ni alájà ìta ó lè mọ àdúgbò tí wọ́n sọ yìí tàbádé òkèlè lè ní kánkàtù kí ló pọ̀ eh, àwọn àbọ́ọ̀lá òtí àbọ́ọ̀lá òtí àwọn ọmọ tí wọ́n làájọ lọ sẹ́kọ́ndì skul àwọn àgbọ́njọ́ kan pé ha àwọn bàbá wa máa já o wípé nígbà táwọn ò fẹ́ yàwó àwọn ni wọ́n fẹ́ yàwó fún àwọn olówó àní kankan wọ́n máa gbé ah ó lágbájá ọmọ ọ̀rẹ́ ni ó ní ẹni tó fẹ́ táwọn bá sọ pé ah olówó wọn ń sọ̀rọ̀ ọdún owó wa tẹ́lẹ̀ tí wọ́n lè fẹ́ wọ́n lè tọ́jú ìyàwó ni ẹ fọ́yàwó ẹ̀dá àwọn afọ́yàwó tán àwọn ìyàwó tán fáàmù wọn ò ní bàbá wọn lò ó ẹgbọ́n àbàbá wọn wá ṣe dáadáa ẹgbẹ́ tán bá fẹ́ pàṣẹ ní oúnjẹ wọn ò ní pàṣẹ fún ọkọ náà ní kọ́kọ́ náà lọ síbi ọkọ wọ́n fún lóúnjẹ ní o pé ọya èlùbọ́ bíi ẹ̀kan òun náà wà fún lọ yóò sábára wà ìpínlẹ̀ ìpínlẹ̀ á wí. wọ́n ní

táwọn bá ti láìṣọ́ ránṣì tán láwọn ọ̀gbẹ̀ ẹ̀hẹ́ kí ló ń wí so àwọn wọ́n bá wọn mú dúró wọ́n jẹ́ kí wọ́n rí wípé wípé àti fámílì alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ní ẹbí kan ni wọ́n òun lẹ́bí máa ń rí wípé àwọn náà látàrí arénà lóbìnrin tí ń tẹ ọkùnrin mọ́lẹ̀ a máa ń táwọn ọkùnrin máa ń wò mọ́bìnrin lákọjọ́ obìnrin nìkan yes ó kọjú obìnrin nìkan nǹkan tó ló papọ̀ mọ́ ó bọ̀ tọ̀ náà tó bèrè bá ti wá lọ́kọ̀ ọlọ́run wá ní union yìí ò tó fẹ́ papọ̀ yìí ẹnìkan gbọ́dọ̀ jọ́ka mẹ́ àkọ́kọ́ nínú àwọn kan ti dá wàhálà alẹ́ lónìí ó ní pé a fẹ́ sọ̀rọ̀ nìka a fẹ́ sọ̀rọ̀ a wá ń du ta ni ó jọ̀gá a ní kọ́mọ́sọ̀gá kájọ ikú ọ̀nì marriage kọ́lẹ̀ ń sọ ó lè ṣe é ṣe fún leadership mi ó lè ṣe é ṣe fáwọn èèyàn kan ṣe boyfriend and girlfriend àwọn tán leadership ni a mọ́ ti marriage ọ̀gá gbọ́dọ̀ wà máa sì sọ wife ààrẹ yóò sì lè sọ̀ka ló ìjọba ní sí ẹjọ́ tó yọ lọ́rùn bí ẹ̀rọ afẹ́ sẹ́tọ̀ kú kọ́ńpìlì ilé iṣẹ́ mo fẹ́ dálẹ̀ ẹni tó ṣe yí pé àwọn afẹ́ dìgbà pé èmi mo sẹ́tọ̀ kọ́ńpìlì mo wá pẹ́ nìkan pé ìwọ ni kó o jẹ́ md kọ́ńpìlì ṣé èmi tí mo sẹ́tọ̀ kú kọ́ńpìlì kan ní òní ṣe jù rẹ̀ lórí mi náà lọ́dà yìí káwọn alẹ́ni tí mo invite wá lọ̀gá fún company tí mi dá kalẹ̀ lọ ọkùnrin ló lóun fẹ́ fẹ́ yàwó obìnrin kọ́ ló fẹ́ sẹ́tọ̀pù union yìí ọkùnrin ní wáyà pé èmi mo fẹ́ sẹ́tọ̀pù company ìtumọ̀ ẹ̀ náà ni pé tọ̀ bí ó bá ṣe lọ èmi ní kí n decide ẹ̀ kéde nǹkan tá ìwọ agree obìnrin agree máa One, okay. ẹ eh, what are the times? these are the times, okay. tábà wá tẹ́kẹ̀ ọkùn kan wá ní ìwọ tẹ́mi ń wá ìwọ náà ló tún wá jọ́gà mi àbátúnjọ déédéé mẹ́tọ̀ kí ni mo wá wọ́ fún ọ̀kan mi. ìkejì ó ní pé tá a bá fẹ́ yàn ọ̀gá ibi kan àwọn èèyàn ṣe mistake ọlọ́run ti sọ kì í sọ̀rọ̀ pé lágbájá ló gbọ́n jù nìkan ni wọ́n fi ń sọ káà ní lágbẹ́jà ló lọ́pọ̀lọ́ jù tàbí tó ń sá ìfẹ́ ah, lọ́pọ̀lọ́ jù ní ọpọlọ nìkan pọ̀ wọ́n lẹ fẹ́ ẹ̀mplọ́yìn fún táàsì kan tẹ́ ẹ bá wo tẹ́ ẹ skills ẹ̀ tán technical skills ó tún kù attitude àbí lágbájá yìí ò ó bá rí amọ́bọ̀dé wà tó bá ti bínú kò sí tí ò lè bàjẹ́ ẹgbọ́sọ̀ ẹ

a rí wípé láwùjọ yìí òun ló contribute community àwọn èèyàn fẹ́ràn rẹ̀ jẹ̀gbọ́n wa lọ àdìsílẹ̀sì táà ìgbọ́ orí kí wọ́n ní tọ́pá ti fẹ́ ìyàn ọmọ ọba ẹ̀gbọ́n nìkan ìgbọ́n náà ni wọ́n mú ẹ̀rẹ́ ìgbọ̀nsọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ pé wà ó mọ́ bàbá mi rà jẹ́ káàkùn àbúrò ilé àwọn mẹ́fà kalẹ̀ nítorí wọ́n fà búrò ní ìjọba ẹ̀yìn tí ó sì lè jọba ìyẹn lè nílà ká ìlú òkọ kó mọ̀ ní the right attitude the right temperament bá a ṣe ń ṣe ìgbésí ayé wa náà nù àbíbẹ̀ ẹ̀kọ́ ni tọ̀ náà ẹwọ̀n àwọn tọ́lọ́wọ̀ bá wá ṣe nìká àtọ́lọ́wọ̀ fẹ́ ká ṣe ọlọ́run pè ní mìíta kùnùgọ̀lìd mìíta gọ̀lìd mìíta kù ni covenant àdéhùn wípé amú okùn báyìí awá déèlé tó nípa tó bá fẹ́ kó tú kíákíá ṣẹgbọ́n mi lọ́lọ́run pè nìká ọ̀ mìíta kùnùgọ̀lìd nǹkan tẹ́ ẹ bá fẹ́ kó de tẹ́ ẹ fẹ́ kó túká ẹni tí ò bá lè control emotion rẹ̀ ẹ lè gbé ilé lọ́wọ́ kò ní kó darí ẹ̀ obìnrin lè dá sí gbogbo nǹkan kèrè kò sí gúúkú èyí tá a fẹ́ sọ yìí náà kọ́ orí tó wúlò sí tẹ́rọ̀hùn bí tó dájú gbogbo nǹkan lè dájú ó lè mọ̀ wí lọ́mọgé náà ó lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ẹ̀ níjọ́ tí òun bá ti bínú báyìí pé erí ma ju nǹkan lérí lọ kí gbogbo ẹ̀dà lò láàrin ma wá wò bóyá kí n tọ́ fún yín tọ́lọ̀ ń bá fòbìnrin tó lórí ó sọ pé irú ìdájọ́ tó gbé lórí ọkùnrin náà ló gbé lórí obìnrin òun ìdájọ́ ni pé tó bá ti fẹ́yàwó rẹ̀ o tí ẹ̀ bá ti ń bára yín lọ o tí ìrùkà bá ṣẹlẹ̀ tó bá ti lè sọ pé mo kọ̀ ẹ́ lẹ̀ lásán is o tẹ́lù rẹ̀ lọ sọ báyìí mo kọ̀ ẹ́ ìbáyìí o àmọ́ máa kọ̀ ẹ́ wẹ́bsáìtì nínú mẹ́ta tí mo fún ọ tó lè ná ní marita alàjẹ kò tún ẹyọ kan bó ti wá sọ yìí obìnrin yóò wá ṣe wéjì bílíọ̀ kó o bá mo kàn ìbínú gbé mi ó fi ọ̀dà já padà tó bá padà oníméjì lẹ́dọ̀kù mẹ́ta náà ọlọ́pàá kálukú náà ọkùnrin tí ń bínú tó sọ yọ kan ṣé ẹ̀rù pé tó tèrè bá ń bínú kò lè sọ mọ́ ọkọ̀ ẹ̀gàn ten times yóò sọ one million. mi ò fẹ́ ẹ mọ́ ẹgbọ́n ó lè wí gbogbo ẹ̀sán yóò mẹ́ta tọ́lọ̀ ní kájá but the whole line ìjọ kan yóò nàta mo tẹ̀ kí ó ti wá sú mi báyìí mi ò ṣe má mi ò ṣe má àníjọ ní mi ò ṣe má yóò sọ gbogbo ẹ̀sán ẹ̀mọ́ lọ́nà ṣe ọlọ́ni tó ń bá sọ mi ò ṣe má ní one million times zero ni iṣẹ́ kílọ́rọ̀ rẹ̀ jù ó fẹ́ protẹ́jì union yìí ni tó iṣẹ́ tó bá bára jẹ́ tán ẹ̀kà fún níbi iṣẹ́ tí ní ìwà náà yóò wà ní kílò ń wí so ṣe irú nǹkan tá a fẹ́ kó lè tá a fẹ́ kó tú kọ́dà gómìnà bá lọ́pọ̀lọ́ sínú rẹ̀ láwà ní kó dìbáìdì mi ò sí mọ́ ẹgbẹ̀gbọ́n ma sókùn sí láyé gbà ó ti sọ́pẹ́ me, I was upset. Eh? I was triggered. Yeah, what Ọmọ trigger yóò fẹ́ ọlọ́run ni kò sí trigger ni. Báwo mo ṣe sọ ó ti sọ gbogbo ẹ̀ tán? Ọlọ́run ni kò ń sọ gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó sọ one million ohun káàkùn. Ṣé nǹkan tá a fẹ́ kó le, tá a fẹ́ kó tú? Nínú ọkùnrin àti obìnrin, ta ni kọ́lọ́run bá fi sọ̀dá lórí inú ìlé? kìí sọ̀rọ̀ pé ta ló ju àwọn ní wọn lọ tẹ́rí ẹ̀mọ́ṣọ́ obìnrin to náà lè kọ̀ǹtò ran òun náà níbi tó wúlò sí hmm? ó níbi tó wúlò sí àmọ́tòkọ́ lọ́wọ́ ọba fẹ́ kí kìíní stability ah, ilé ọkùnrin lónìí ọkàn ìkejì ni pé ẹni ìwé ẹ̀tẹ́ bá ti sábà ti ń sọ̀rọ̀ pé lágbájá lọ́ka pàṣẹ lọ́tọ́rìtì ẹni ìwé gbogbo anybody tó bá dábà fún pé òun lọ̀gá yóò ti láwọn responsibility kan ti ń gbé tá a fi rò pé kẹ́ẹ̀kún lọ́tọ́rìtì kù yóò ti láwọn responsibility kan ti ń gbé wípé ah, wọ́n ní ẹ máa gbọ́ òun náà ah, ẹjọ́ afẹ́ yan chairman lòun cba ẹ máa gbọ́ òun tani káyọ̀ òun náà ah, lágbájá ni professor professor mọ̀ wí lóòótọ́ òun bọ́tá ló lè navigate ọ̀dọ̀ àwọn gọ́ọ̀mẹ́ǹtì pẹ̀lú yóò rí káàkiri lọ yóò rí fíyàn káà lágbájá ni òun làbúrò lágbájá òun ní kíní kan kìní kan kìní kan tọ̀ láti pọ̀tọ́tọ̀ ẹ̀kàn máa fún wa ní ọpọlọ lábẹ́ ọmọ òyìnbó ìkó ṣe ṣe lẹ́wọ̀n pòfẹ́sọ̀ òun tiẹ̀ ẹ̀kọ́ pọ̀ gbogbo èèyàn ni ó rò gbogbo eré bí look wọ́n ti gbogbo ẹ̀ náà lọ darí ordinary counselor ordinary kìnnìkan kan òun ò sí lẹ́nu ordinary professor so ọlọ́run ọba ti gbé e lórí ọkùnrin pé òun ni kó mójú tó lé ó sì náwó wàhálà yẹn ọ̀sọ̀dí tó fún ara nǹkan tí òfin ní sá fún òun ni kẹ́ ẹ fún ní some privileges anywhere tí responsibility bá ti wà tí ó bá mú ọtọ́ lọ ẹ̀fọ́ ẹni tí ó fẹ́ ṣe ní privileges ní òfin níta òní nísìn èyàn lọ fẹ́ jẹ gọ́fúnà ṣe é mọ̀ pé nísìn níjọ́ tá a bá ti kọ́ àti mọ́tò ọba ara kan nílà àgbà lórí búlà ń sẹ́yìn kò sínú ká lé yóò mọ̀ gba gbogbo ẹgbà bẹ́ẹ̀ ṣe pé ilé ẹ̀ ṣe kí ni kan lẹ́wọ̀n kọ̀ǹpé wọ́n á ah, ìyá yìí náà kọ ọ̀dà ẹ̀ sáà fún mọ́tò bíi mọ́tò mẹ́wàá kóun náà máa kí dí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ mọ̀ sọ sí ìgbọ́n tí òfin ní tánù ó gbọ́dọ̀ fún ni ìgbẹ́ta kó náà mọ̀ ìjọ ìjọ náà ti tó tó tó mọ̀ bí wú ẹ́ máa sọ ní àà ah, kí ní tí òun ò ní sún wọ́n náà lọ́jọ́ pé pé ẹgbẹ́ ìgbẹ́ kọ̀kọ́ṣọ́nà ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ òun lẹ́fi rí pé níbi iṣẹ́ ìjọba àti gbòmí wọ́n fi part of office lágbàjá ní farmsẹ̀kọ́ ẹ̀fẹ́ fún ẹni impress àrí iṣẹ́ gbogbo ilé ìlú lẹ́yìn òfìsọ̀ lórí charity ìrẹ́ká ti pán lásánwò oníjẹ̀ ìjẹ́ ìwà lẹ́yìn òun àwọn wà gbé wọ́n ní ẹ̀hẹ́ wọ́n lẹ́nì kan kẹjọ́ bẹ̀ wọ́n ní gọ́ọ̀nà sọ pé farmsẹ̀k náà ni ó gbé òun náà ni ó bá ìwọ́n kí wọ́n ẹ̀jọ ìyẹn sórí èyí tó wọ́n tó wọ́n ló ṣe wàhálà ẹ̀fọ́ òun náà ní nǹkan kan tó ló fi wọ́n ṣe wàhálà yìí wọ́n ti ti ṣe òun ni so ìjọ tí èèyàn bá ti ní responsibility wọ́n fún ní part of office òun lọ́ba náà ìjọ pé a ní gbogbo wàhálà àwọn abájọ́ ọ̀dọ́ rẹ̀ là ń kún bọ̀ wá wọ́n tọ́ra òkè ẹjẹ́ kọ́ bá ẹ̀fọn mọ́tò ẹ̀fọn onígbé kan ẹ̀fọn kiri kankan ẹ̀hìn ara àwọn privileges yẹn tó lọ pẹ̀lú ìjọkọ̀ ìyàwó ni pé pé bọ́lá ìdúgbò rẹ̀ sọ̀tún ìgbé oníkó borí tó family. tọ́ kí n wá sọ báyìí ọlọ́run ọba nínú Islam bó bá kápá ọba fẹ́ jagun pé ogun dé ọlọ́run lóun ẹ̀jẹ̀ ń ta àwọn obìnrin ọlọ́kùnrin lòun kì í àbí.

wọ́n ní àwọn obìnrin ń gbá wa àwọn ah, pé ah ẹ obìnrin ló wíìkì obìnrin ló wíìkì àwọn asọ́n gbé èmi náà fẹ́ wíìkì ẹ àwọn asọ́n sọ́jọ́ àwọn asọ́n fún sọ́jọ́ fún náà fẹ́ wíìkì wọ́n rí ní ah ó ni bá dáa tí ò tó bá ti fẹ́ bàjẹ́ yóò ní ẹgbẹ́ fún àwọn alábáyá tó máa ń tí ìkẹ̀ wò káà ní iṣẹ́ ìfẹ́ bàjẹ́ mi ti wá gbogbo èyí yóò gbé ẹnìkan ní kọlẹ̀ fún àmẹ́ ó <laughs> ti bàbá ẹlọ ẹbí sí wọn kò

àwọn ọkùnrin àwọn ọkọ àwọn la fi ṣe kọ̀wáàmù èmi ti sọ̀tún ra rẹ̀ àwọn ọ̀rọ̀ sọ pé àsìkò múlẹ́rú lọ sí ọba àwọn ti fi ìdìbò fún ru àsìkò ayé èwo lòpó èwo lè yé táwọn múro àwọn tábàbọ̀ lè má gbọ́ but ẹja sí báyìí kọ̀wáàmù tá a bá mu kọ́lákàrà kọ́ọ̀mà kọ́ọ̀mà lóyún tó tó dúró àrí tó tó báyìí. ṣẹ́rí sáńpẹ̀ ní kìwámà òun ni wípé ẹni tí a entrust nǹkan sí lọ́dún tá a ní pé òun ni kó máa mójútó nǹkan kó má sì jù ó bàjẹ́. kọ̀wáàmù kọ́kùnrin ló jẹ́ kọ̀wáàmù lórí obìnrin ọdún afọ obìnrin sí i lábẹ́ pẹ̀lú àmọ́ náà. máa ṣe kẹ̀rẹ̀ dẹ́ má sì jẹ́ ó bàjẹ́. ṣé ẹ rí ara pé tó bá fẹ́ bàjẹ́ pé má sì jẹ́ ó bàjẹ́ òun ló padà ń mú punishment wá kìí ṣe fóun ni primary thing ara pé kò fẹ́ bàjẹ́ tí ó bá sọ fún mo bá lọ́mọ dáadáa náà ló bí ọmọ ń fẹ́ fún ọmọ rẹ̀ yóò fún lóúnjẹ nígbàgbà rẹ̀ di ọjà rí yóò fún lómi yóò fún lásọ amọ́sítọ́mọ́ bá fẹ́ ìyàwó náà kọ́ tó tó kò gbọdọ̀ bàjẹ́ lẹ́rù bá lọ ẹgbà padà báyìí kìí ṣe kó gbogbo hejì torí pé nǹkan tá gbé fún mi lọ́wọ́ yóò gbọ́dọ̀ bàjẹ́ ẹ̀yin náà ó sì bá obìnrin náà gbà bẹ́ẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ òun ni ìzáàmù tí mo sọ ọdún gbà ẹ dákun ẹ wo kí ni áàpù yìí ẹ bá wo tó ti fẹ́ bàjẹ́ ìwọ náà ni ó kì í sí pé ìjọ bá ṣàwà kó wọ́n kọ́ ṣèwọ náà yẹ sẹ́ẹ̀sì wọn náà nù níjọ́ tóbìnrin bá ṣe tán láti lè ṣe rẹ̀ ó wá jọ́dà pé tóun náà bá ṣe tán pé àbájọ́ pàdíyàwó gómìnà gbà pé kí tí ó bá ṣe wọ̀ kó kọ́kọ́ ṣe rù fáwọn obìnrin ṣe tẹ́ yẹ́ tí wọ́n ṣe tẹ́ ó ṣe tẹ́ náà tó ń bà tí wọ́n ṣe tán rẹ̀ ẹwà ni wọ́n gbọ́dọ̀ ní kú ọ́ bàbá tí wọ́n sọ sọ pé àà ìbọ̀dúnlẹ̀ nípa wà ká máa tẹ́ ìpì kan sẹ́ẹ̀mù <laughs> so obìnrin ọkùnrin òun ni wọ́n ní protect yóò protect obìnrin protect obìnrin tó bá tún fẹ́ ṣe pé ó fẹ́ yẹ̀dí èyí òun ni ó correct ibi tọrọ ọ̀wá àmọ̀ ti wà nù anybody tó bá sọ wípé òun ò gbá ẹ wá sọ fún un pé tó o bá ti wà níbi iṣẹ́ tálẹ́rì kan bá jọ́gà rẹ̀ tó o bá fẹ́ gbó oṣù ó fún ọ oṣù tó o bá fẹ́ gbìyànjú ó fún ọ ń gbóná jù ṣé níjọ́ tó o bá ní ìgbé kò ní kan pé rí ṣé kò sí pé rí ilé ìdí ló dé tó sí báwo ò fẹ́ gbà wípé níta afẹ́kọ́kùnrin kan máa ṣe lásán òun náà ni nice nice nice náìsì kọ́ lọ́lọ́ ní kọ́kùnrin jẹ́ gúùdù ló ní kó wà láàrin yẹn náìsì àti gúùdù ìtòbìnrin ń tẹ́rọ̀ ọkùnrin kó wà náàrin tó wà gbé fọ́kùnrin kó wà gúùdù ló pé ló ti pé jẹ́ òṣèlú ìtumọ̀ ìyàtọ̀ àti ni ni pé kí n máa fún yẹn ní gbogbo tí ó bá fẹ́ kódà tí ó bá kó bá bá hmm? pé

ọlọ́run bá sọ pé òun fún ọkùnrin ṣe lẹ́gbẹ̀ẹ́ àmínú ẹni tá a ẹ̀ńtrọ́sìn kan sí lọ́dún yẹta wàlà òmòrò ha yóò máa mójútó alámọ̀rí obìnrin tó bá mójútó ńkọ́ o wáyò sílẹ̀ kò hà yóò sì tó o ṣe níjọba tó ṣe pé ó bá fẹ́ ní ara pé yẹn jọ̀gá náà ní carrot and stick wa. anybody tó bá jọ́gà kọ́dá àwọn táà náà jọ́gà lé lórí àwọn obìnrin táà náà fẹ́ máa bá wa gbélé yìí níjọ́ tó náà bá ní skúù tó ní tíṣà tó ní kìíní kan tá fún pé láíláí ò lè fún mi ń kú yóò dá ẹwà ò ẹjá sọ òta ló fẹ̀kan ní so fún ní àníìnà àmọ́ wà ńláńlá wà ẹ̀rù lala ń tánà tó fún àwọn ènìyàn ẹ̀jẹ̀ tó lọ́dá. Àlẹ́ ìtàkùnlọ́ àti nìsá ẹ̀fáyọ̀ ọlọ́run nípa àwọn obìnrin o. Fa ìnákùn àhásùnmọ̀hónà bí àmàna ti là. Àmàna ọlọ́run ọba báyìí lẹ́bi gbà ó ká mú ìtumọ̀ yìí wá sọ́kàn pé àmánà ni ìyàwó tí a bá fẹ́. sábà pín àlámánà ṣàpèjọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ni àlẹ́kọ̀ọ́ iṣẹ́ òde parí ò pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dijọ́ tó o bá tó rí iṣẹ́ tó o dé kó wà ní táàtì bá ti gbé e fún ọ àbí òbí lọ́dọ̀ ọlọ́run òbí ká ètò àmánà ṣe àríwá ìnákò ọ̀hàtòmùkún nàbí àmánà tẹ̀lá ẹ̀ wọ́n sàhìlá tùǹtùrù jàhùn náà ìkàlùmọ̀tò abẹ́ wọn tẹ́ ẹ̀sọ́ dẹ̀tọ́ gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ ní fáńkì wù máa tọ́ ọba lọ́pọ̀ ó gbé ọlọ́run ọba wá ìnvọ́ọ̀fù láti bẹ̀rẹ̀ ṣé èèyàn tí ò fẹ́ yàwó tó fóbìnrin lóyún tóun lóun lámàá ná àmọ́ ìnáwó tá lọ́nà rẹ̀ táwọn náà lọ́nà rẹ̀ yìí bàbá máa náà dálẹ̀ tó pọ́ǹtì alábọ̀kọ́ pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì òní pé ọlọ́run ni òun obìnrin ọkùnrin sọ̀dá ìmọ̀ ọlọ́run bá bá wọn pẹ̀lú kan pé apá a bá gbogbo tó wù kó o lè rí up till now ó sì tún ìran ọkùnrin àti ìran obìnrin bá a bá ń ka àwọn gbogbo ọkùnrin ló ní gbogbo obìnrin lọ lóhùn. àwọn obìnrin tó ní làákàyè ju àwọn ọkùnrin kan lọ gbà àmọ́ tá a bá kú papọ̀ bàbá dà kalẹ̀ lókè mélòó ọkùnrin àtòkùnrin tá a rí ju gbogbo àwọn ìfúnwà mẹ́jọ hundred a expect wípé àwọn ọkùnrin bẹ̀ ní nọ́mbà in terms of làákàyè wọ́n pọ̀ ju obìnrin then in terms of owó dúkìá tí àti mú nǹkan dúró tó níyì ọkùnrin ní ju obìnrin lọ ibi tí nǹkan bá wà náà làá máa ń fi authority sí ibi tí nǹkan bá wà làá máa ń fi authority sí owó ọkùnrin ni ó ṣe náwó ló gbé òrònú hm? tí obìnrin bá try ẹ̀ láàrin oṣù kan ẹgbọ́n yóò sọ pé ẹwà ẹwà bá nǹkan yín bẹ́ẹ̀ náà ni tọkùnrin náà bá try tó bẹ̀rẹ̀ náà tọ́lọ́ náà dáhùn náà fún béèyàn bá ṣe gìràgìrà síyàwó ẹ̀ tíyàwó rẹ̀ bá lọ tó kọ́ máa kalẹ̀ fún ọ. ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀kọ̀ọ̀kan máa la gidi tí a ti bá mi tò sẹ́lẹ̀ kejì ọwọ́ mọ̀ bó ṣe èrí tẹ́rí tọ́lọ́wọ́ bá bá dá pọ́n kálukú kí é kò sí wàhálà ń bẹ àmọ́ yóò máa rọrùn nígbà yàwó obìnrin náà lẹ́nu pé ah sábàáni sábàáni mọ́ yàwó obìnrin náà ń ọkàn àwọn ọkùnrin ètì ẹ̀ká sókè ọkùnrin ló ní pé kò jù gbọ́bà ten what are you thinking pé ní nothing nothing nothing ọkùnrin ìwọ̀n kọ́mọ̀ náà máa rò kẹ̀kẹ́ ní ìmọ̀ bọ́yá ẹ̀mú bọ́ọ̀dún mi pé what ah, are you thinking nothing obìnrin ò lè ṣe yóò wá yà lẹ́nu pé ah, wọ́n sọ wípé bàbá làwọn sọ pé wọ́n ti mú mẹ́tìsì wọn bá ká pò ń pò lé èyí kí ló wá ṣe ìtọ́kùnrin obìnrin kí ló so irú ìyẹn náà ni ọkùnrin máa fi lè dáyà láwọn nǹkan kan èyí tó ní ọ̀pá ń kò ló ti ṣe wọ́n láwọn yẹn tó ìdàrẹ́ ah, so ọkùnrin wà bá ọpọlọ ń tiẹ̀ bí bọ́ọ̀sì rẹ ní compartment wọ́n jù kan síbẹ̀ páàkì kan ò communication báńkì ohun tó rẹ̀ lẹ́gbẹ́ ìsìn ọkùnrin gidi o kì dàpẹ́ ara táwọn máa ń rán á lẹ́yìn ẹbí àgbàgbé ó ti gbàgbé ó pín ní lọ́dìde yóò ti dìbí ìjẹ̀dà pé nǹkan tó pọ̀ ń bẹ náà fẹ́ ṣe ìwé nǹkan tó ti máa ṣe ẹ́ níbẹ̀ ọ̀kẹ́ kó jáde tẹ́tọ́ kan tẹ́lú tí mo wí Ah, ah, ẹbí àlọ́bí sí kí ẹgbẹ́ kí tó lọ sí torí tó kó gbọdọ̀ frí gbogbo ọpọlọ rẹ̀ lórí èyí tó wà wájú ẹ ọ̀pọ̀ obìnrin ló wá ní pé tó ń bá jòkó gbogbo ẹ̀rí òní ilé yóò já mẹ́lẹ̀ ilé yóò já mẹ́lẹ̀ ọdún òjá mẹ́lẹ̀ lẹ́ẹ̀kì ní pé táwọn obìnrin bá jà láàrin ara wọn kìí tètè parí ìjà obìnrin tètè parí ìjà ọkùnrin dáadáa ni báwọn lè bá blò bá òun ò rí ìyẹ̀kan gbé sí ẹnìkan ní sọ pé if the women run the world tá bá gbélé ayé láwọn obìnrin lọ pé àwọn nìkan máa rú ìdí ayé ọ̀nì president àwọn nìkan kẹ̀kẹ́ wọ́n ní sẹ́nu tí ó ṣẹlẹ̀ kò ní sógun yóò lédi tí ó kàn wà ní pé ẹ máa ní bunch of countries tó ṣe pé n ò bára wọn sọ̀rọ̀

ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ní ká lánàá ni kó fi jẹ́ extension fún obìnrin pé family ìdíje lọ iná kan òbí extension family ẹ̀ torí rẹ̀ pé extension family lọ́lọ́run ọba òfin allow kò ní fẹ́fẹ́ ẹni tó lẹ́bí kó wáyé pé ẹbí àná ni ó wà dẹbí ìwọ̀n ẹgbọ́n mi yé pé ẹbí làwọn tó pé ń ti blood ló pa papọ̀ ẹni tó bá lọ lè má rí nìkan pẹ́ pé ní ó kan wá da fámílì tẹ́lẹ̀ ìwádó ọlọ́run fẹ́ torí ọlọ́run bò fi àláò pé kéèyàn fẹ́ tú sísà because nígbà tábà rí tú sísà sájọ jẹ́ blọ́ sísà àwọn méjì wá jẹ́ ìyàwó fún ẹnìkan tẹ́mà wípé tọ̀ wọ́n mọ̀ jà ní tẹ́mà wá jà ìjà yẹn yóò padà wá ba ìjẹ́ ọmọ ìyá wọn tó dáadọ́ ẹ má ṣe àná lẹ́gbẹ́ yóò da ẹ̀bí rú tọ̀ bó láti wá bára wa lò àkọ́kọ́ táwọn kọ́ fi bára wa lò ní pé ẹ̀dá fún ọlọ́run ọba sọ fún wa wà látàtà máa ń náwó máa ń fàtọ́lọ̀ lọ́rùn bí ìbá ọ̀dọ̀ fún àlàbà. bọ́lọ́run ọba ṣe tó tó fún àwọn kan lọ́lá lórí àwọn kan láwọn áfẹ́ẹ̀tì kan kóbìnrin máa sọ fún òun fẹ́ ẹ̀ksásáìtì láìkì ọkùnrin ọkùnrin náà máa ń nága pé òun fẹ́ láìkì ara nǹkan tí fámìlì fi ń wónù báláǹsì ọba fi kí nìyẹn ṣe bá tápá pẹ̀lú ẹ ẹnìkan náà ó ní ọjọ́ àkàtì kí ara nǹkan tọkùnrin kí ni jọkùnrin òun ni ọba fún un ní rìsọ́ọ̀sì ó lè bọ̀bọ̀ òun wé resources ló ń jọba yẹn. ṣe rí níjọ́ tí obìnrin bá ti bá fẹ́ kò bá fẹ́ gbọ́ resources lọkùnrin máa ń fi kọ́ǹtù ẹ̀. tọ̀sán ìwé ìṣòwò ti lágbára náà ẹ̀ wá wò ó tẹwàá lọ́kùnrin náà ti wá lágbára tó tó lówó tó ọlọ́run ọba wá fi attractiveness ara obìnrin òun ló wà àtúrákì tọkùnrin ara obìnrin ló wà ṣẹwàá gbogbo òṣèkú wọn tó tó bá ti pè lẹ́yìn yóò domi ẹ mọ̀ pé mẹ́jà jà mọ́ ẹ tó sọ ló fa wàhálà ẹgbọ́ yóò wálẹ̀ nítorí ọlọ́run ti báláǹsì ẹ owó ni ó ṣe rí tẹ bá wá kó owó ọkùnrin papọ̀ má obìnrin lọ́wọ́ ọkùnrin ní òun ní ṣẹlẹ̀ nǹkan ọkùnrin bí jọkùnrin ọlọ́run pín in kí union yìí mọ́ fi bírèkì. bàtà tẹ̀ bá ń yí sí àwọn obìnrin pé ẹ mú nǹkan tó ń fi jọkùnrin ẹ tún kó tó bèrè pa ọkùnrin ò ní nǹkan kan mọ́ òun lẹ́tọ́ rí pé nílùú òyìnbó ọkùnrin yóò mọ̀ sá fún márèjì òpé rẹ̀ òpé ẹ̀ àwọn mùsùlùmí làwà tí kì í bá ṣe pé zì náà àrọ́ọ̀mù ní ká sọ pé zì náà bá ṣe àrọ́ọ̀mù irú táwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ọkùnrin náà ló sì tún tè ọjọ́ alẹ́ tó bá ń kólé ah, ah, ṣé kí tùmẹ̀ ìgbé kò tilẹ̀ fọ́n sílẹ̀ yìí àkàkàmọ̀ gbádùn lọ ah, we are good at that too let's go àmọ́ tó kọ́ lọ́wọ́ ọmọ òfẹ́ káwọn obìnrin rí báyìí káwọn ọkùnrin náà rí bẹ́ẹ̀ ó jọ kí njọ́ ta bá ti wá mú nǹkan ọkùnrin níjọ́ kùnrin ta pé ìfowópinrin aṣọ ọkùnrin bí dìde nínú lẹ́bí ń rí fáwọn obìnrin àkọ́kọ́ òun ni pé ṣé tó bá kan ọ̀rọ̀ sex ọkùnrin ó bẹ̀rẹ̀ yóò tún kọ́ ọ̀rọ̀ owó yóò tún bẹ̀rẹ̀ kò ọkùnrin ilé ẹkọ́ òun lówó lọ obìnrin kìíní kan tó wà attractive lára rẹ̀ ọ̀rẹ́ bí tọkùnrin ó fi gidi bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti tún kówó fún ẹ̀jọ́ lè fi ṣe pápákọ̀ tẹ́ láwọn obìnrin náà táwọn náà ń já ń já ń tì tá ń ṣe yẹn àwọn àmọ́sẹ̀ rí rẹ̀ kó bí náà gidi ni ẹgbẹ́ kọ́ máa tiẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin kó fẹ́ yàwó kí yàwó rẹ̀ máa dààmú rẹ̀ oní sọ pé wọ́ máa wáyà ó tóbi fún ìyá ọmọ tó sọ pé kọ́ máa fẹ́ yàwó lóhùn oní sọ pé ọmọ rẹ̀ ọkùnrin pé náà náà obìnrin tó lè máa dàmú ẹ̀ wà á fẹ́ mi lè gbá bọ́tẹ́ ìgbà kan fẹ́ rẹ̀ pé àlóhùn má wọlé obìnrin ò fẹ́ kan ní standard kẹ̀kẹ́ bí ọ̀rọ̀ ìyàwó yóò yóò lọ́rẹ̀ gbogbo ìyàwó ẹlẹ́kìí ló ṣe ó lọ́rẹ̀ gbogbo ìyàwó aláwọ̀ kan ló ṣe à ń gbọ́nà lọ́rẹ̀ rẹ̀ rún ọ̀tọ́ bá sọ fún pé bóòlù ó ṣe máa ń bá ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ìyàwó ẹlẹ́kìí ṣe so ìyàwó aláwọ̀ kan làgbá fún ìkéṣì tẹ̀mí máa dá yàrá ẹ̀ lóhùn má gbà fún bọ́ọ̀lù máa ń ṣe nù òun náà yàrá lóhùn náà èyí tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó ń jẹ́ yàrá sọ́wọ́n ló so kò fẹ̀ fún ọmọ ní tí ẹ́ tàwáraba ni tọ́ lẹ́yìn rẹ̀ àmánà ní kí ni lòdùnmí jẹ́ tábà tí wọ́n fẹ́ wọn tán ìtọ́lọ̀ ọ̀bá ní ká fi bára wa lò wọ́n ìtọ́lọ̀ ọ̀bá lò tó fi sọ pé ká fi bára wa lọ́kùnrin àtòbìnrin lọ́pà àti ìyàwó ẹ̀tọ́kẹ̀kọ́ wọ́n ìtọ́lọ̀ ọ̀bá lò wà á ṣòro òun náà bí máa lọ. ẹ bá àwọn obìnrin lò lọ́nà tó dáa jù. tẹ́lá fẹ́ mọ̀ tó máa yà yìí bá a ti máa ń sàlàyé rẹ̀ ẹ̀wù kẹ́lí máa á ṣòro òun náà rútùwọ̀ tó wà ń bẹ̀ ni àìn ṣìn rọ̀ aṣàrọ̀ aṣàrọ̀ ẹ̀ nọ́mbà wo ló jọ létí wa tẹ́yìn àbí yóò dà fún yín tẹ́yìn ọ̀tún máa tẹ́yìn ṣe rí sílágbá lo wọ́ọ̀dù aṣárọ̀ fún tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ nǹkan tó bá ti dé píìtẹ̀ pé bí tó pé sí tí nǹkan kan ò lè áàdì kùn láàlò wọ́ọ̀dù aṣárọ̀ ibi tí nǹkan pé tán tó pé tán tó pé kò sí nítorí áàdì kùn ẹ máa wo gbogbo nọ́mbà táǹkà ilé ayé pátápátá tẹ́yìn náà ló bá lù lẹ́yìn tẹ́ni gbogbo yóò kọ ẹ̀fẹ̀díṣàn tàbí kàtàlẹ̀ one two three four five six seven eight nine twelve thirteen by eleven one aláwọ̀kọ ló rìpíìtì ẹ̀yìn twelve one àtẹ́lẹ̀kejì ló rìpíìtì so ten ní nọ́mbà parí lẹ́sí pé òun náà wọ́n lò fún kọ̀ǹpútà àjọ binary number pé one zero one zero one zero ẹ̀ eh? ten àbí ìtumọ̀ ten ní ibi tí nǹkan parí sí tó pé torí ẹni tọ́lọ̀ bá tẹ́lú wọ́ọ̀dù inú kùránà kan yóò mọ̀ fi pípé tẹ̀lé ọlọ́ni tẹ́ bá lọ sí hajj tẹ́ẹ̀wá rẹ̀ra àdáyá pàtẹ́ ṣe hajj tàmọ́tò ẹ̀wá rẹ̀ owó tẹ́sí pẹ̀ra ẹgbà wẹ́ ẹgbẹ̀gbà ọjọ́ mẹ́ta pàṣíyàmù tẹ̀lẹ́sàtẹ̀ àyíyàmì hajj ẹgbà wẹ́ ọjọ́ mẹ́ta lásìkò hajj wà sábọ̀ àti ìdáàrọ̀jáàtún méje tẹ́ bá délé ọlọ́ni tílíkà aṣára tún káàmìlà mẹ́wàá tó pé péré péré nù bọ́ọ̀lù ẹdún wò mí ọlọ́run bá ní àṣàdéhùn fánàbí Mùsá àṣàdéhùn tàbí dèfò súnmà àtìmọ́náhá bí àṣírí àdé kó complete kó dé end tí mẹ́fì àṣírí bá bí wá pípé rẹ̀ now tá a bá wà ní zulhijja bá wọlé tóṣù rẹ̀ yọ ìjọ aláwọ̀kọ́ ìjọ ẹlẹ́kẹ̀ẹ́ ìjọ ẹ̀ka ìjọ tó lọ láyé gbogbo jọ mẹ́wẹ̀ẹ̀wá yẹn oníjọ́ ọ̀gùn ran àbí yẹ́wò náà oníwàlà yàálé àṣù tenth day tí kìkan là ń lo ten òun lẹ́bi rí i pé it's not by coincidence àwọn tó ń ṣe mathematics wọ́n bá a débi wípé nọ́mbà kan bẹ̀rù nọ́mbà yìí o ibi tó wà unique dé gbogbo nọ́mbà láti one to ten ló lè divide tí ó sì ní seven nọ́mbà kan bẹ̀ o ibi tí nọ́mbà yìí wà unique dé tó bá fi one divided yóò kò ní seven tó bá fi two divided kò ní sẹ́kù tó bá fi three divided kò ní sẹ́kù tó bá fi four divided kò ní sẹ́kù tó bá fi five divided kò ní sẹ́kù títí dé ten kò sí náà pàtó divided láti one to ten yóò sẹ́kù nọ́mbà yẹn wá unique nọ́mbà náà di two thousand five hundred and twenty two thousand five hundred and twenty sẹ́wà mọ àṣírí rẹ̀ àṣírí rẹ̀ níṣẹ́ rí nọ́mbà three thousand five hundred twenty yìí tó tẹ́ ẹ bá mọ ibi tẹ́ kiri òun wá ní wípé níjọ́ tẹ́ ẹ bá mú seven days times thirty days eh? seven ọjọ́ ọjọ́ náà ọjọ́ àti ọjọ́ tó wà nínú oṣù tàǹsẹ́jì àti oṣù tó wà nínú ọdún tàǹsẹ́ olóògbé pété bá ṣe 7 tàǹsẹ́jì tàǹsẹ́ olóògbé 2020 ìtúnlẹ̀ pé èhó jìnnà ìhóyà ó ti pé nù one to ten one to ten ló dé divide àbí tẹ́ bá ti dé ten ẹ̀ ti dé end wọ́ọ̀dù ten yìí pépé kíntì nǹkan máa fi ń pé òun lọ́lọ́run ọba lò tọ́lọ̀ ní wà á ṣìrú wúnà ní màá ẹ bá àwọn obìnrin lò ṣé píìkì dáadáa tó ti fẹ́ràn bá òtún sí nǹkan mi kó tó lè jẹ́ lẹ́yìn rẹ̀ mọ̀. olùwọ́tọ́lá wà rẹ̀. tó kí ìtumẹ̀ ìtumẹ̀ ẹ̀ ní wípé ọlọ́run ọ̀gbà ò ní ká bóbìnrin lò ní déédéé nǹkan tó jẹ́ tú láti lórí wa láti. in tó ju tó jẹ́ tú láti lórí wa láti ṣe ó ti ká fi bá wọn lò. ẹ dákòtò lọ́lọ́run irú ọkùnrin tọ́lọ́run bá bá ń bá sọ ọ̀rọ̀ ilé pé kó o bá lò pé kọ́dà nǹkan tó ṣe pé èdè tó láṣẹ kó o tún ṣe fún ṣérú ọkùnrin yìí ó wá ẹ̀ǹkọ́rẹ́jì níjọ́ tí wọ́n bá ń jẹ obìnrin sí i wípé sọ pé dédé ní àwọn ah, náà wà á lò wọ́n ti chí tòun pé because ẹ ti fàún lọ́wọ́ wálẹ̀ ẹni nǹkan tó ṣe pípa nǹkan kò tọ́ sí kóhun ṣe é fún ẹni tún náà ní pé òun náà gbọ́dọ̀ rí nǹkan fún àwọn mùsùlùmí kọ́ la ní gbogbo ọ̀rọ̀ fẹ́mínísì gbogbo ní ẹ̀ka jàdú táwọn ènìyàn nígbẹ̀ẹ́ torí pé jẹ́ irú tọ́nà ọba gbé wọn kùnrin lọ́n sọ pé lóòótọ́ la bá ṣe ẹ́ táwọn àfẹ́lẹ́ tó jẹ obìnrin tí èèyàn èèyàn ní fi hàn yẹ́ sẹ́gbẹ́ ìpín táwọn àti bẹ̀rẹ̀ lọ́pàá ọmọ ẹgbẹ́ ya 50-50 ẹ̀ ọ̀tọ́ náà kò sọ 50-50 pé kágbókè èlò so kìí ṣe irú mùsùlùmí ní obìnrin rẹ̀ ó mọ̀ sọ pé no no no you can't do that ìtọ́lọ́wọ̀n bá ti ya fún ọkùnrin lọ́rùn ó pọ̀ kọjá kóbìnrin tó máa sọ wípé I tọ́ ọlọ́ọ̀ni bá wọn lò lọ́nà tó pík bóòlù wọ́n sàlàyé ni ṣe ń báyàn relate èèyàn máa báyàn relate pẹ̀lú kí n sọ pé lágbájá o kò dìsáàtù tó báyìí ó ní ìdá ilé fi wé ni pé èèyàn tí ò ṣiṣẹ́ kankan fún mi mo wá bùn lówó mo ṣe fádù lé lórí mi. ọ̀nà kejì táwọn ní báyọ̀ ní àlàájù ká ṣe déédéé pé kí n sọ pé òkè fifty fifty mi ò ní bùn lówó èmi àti ẹjọ́ ń tajà ni ó tajà fún oṣù fún lówó bóun ṣe gbá ń tán èmi náà gbà ibi ẹlẹ́ẹ̀kejì yìí òun ni ọ̀rọ̀ ẹ̀tọ́ wà right ẹlẹ́kẹ̀ẹ́ ló jẹ ẹlẹ́kẹ̀ẹ́jì mo mẹ́sàn òun lọ̀rọ̀ ráìsì wa alákọ̀ọ́kọ́ ó ti kọjọ́ ọ̀rọ̀ ráìsì wípé kódà nǹkan tí kèé ṣe ọ̀ràn èèyàn lórí mi á ah, ẹlẹ́kẹ̀ẹ́jì ni déédéé ráìsì ẹlẹ́kẹ̀ẹ́ta ni àgbóyìnà kéèyàn ṣe below what is compulsory upon you ó ti dàbò sí ọlọ́run fẹ́ yìí bóò láti wá bóbìnrin lò tẹ́bá jẹ́ bóbìnrin lò ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń dunú tẹ́ ń dunú tí ò sí ìṣù láàrin yín kéèyàn ẹ̀ǹdẹ́fọ̀ pé fọ́dùlù ní kéèyàn máa tó bóbìnrin lò ó mọ̀ ṣe more than what is part of it. ara rẹ̀ ò ní wípé àwọn nǹkan míì tó jẹ́ kọ́ tó yẹ kó fún ọ náà kan ó bá ló fẹ́ lò ẹ má ṣe é ó ti rẹ̀ yín. nígbà tí dùnú bá wà sódà tí dọ́ tó bá ṣe ọ́ aláàdù lọ ìgbà wọn ló ṣe 50-50 bẹ́yìn bá mẹ́tẹ́ 50-50 ní normal time tí ló ń dùn níjọ́ tó bí ní bá ṣọ ó bọ́ sí ọ̀dá fàìlì wà á sì tẹ̀ below what is expected of you a good example bóyá nígbà tó bí ní ṣe dáadáa sí ní àtọ́ ṣe gbogbo ẹ̀ ó yẹ kó ní ìdí 100,000 gba 500 níjọ́ tí ó bá ṣe ọ̀ ó lè dúró ní jẹ́ ọ́ndẹ́rì tó pọ̀ sí dandan ẹmọ̀ òun ló dùn bá ọlọ́pẹ́ ìbá ti ń ṣẹlẹ̀ àmọ́ tó bá ṣe ń pé ní gbogbo òbá tí ń dunú náà ń kọ́ déédéé òun náà ló ń mẹ̀ẹ́sẹ̀ tó bá ṣe ọ̀ wàá já sí fìtì tó wàá ṣòro nàbí máa jọrọ̀ nìkan ṣe àmọ́ obìnrin tá a ṣe fún ìtọ́lọ̀ kọ́kọ́ wí ní pé kóbìnrin ẹ̀kọ́ kọ́ọ̀nì táàtùn the first thing tọ́lọ̀ ṣòro yóò bẹ̀rẹ̀ kọ́ọ̀nì táàtùn mi ni ẹni tó tẹ̀ láṣẹ ọlọ́run tó sì tẹ̀ láṣẹ ọpẹ́ bá káyà táwọn obìnrin ó máa béèrè pé ṣé ní ẹjẹ́ obìnrin náà fún ara rẹ̀ ká béèrè pé ṣé náà ń ṣe bí náà ṣe obìnrin náà rẹ̀ pé ṣé náà ṣe kóbìnrin kọ́kọ́ jẹ́ ni yóò fi tọ́ sí wàá ṣùrù húnná bí màrú kéètò obìnrin tóhun jẹ́ áfíà ó yà pa àṣẹ ọlọ́run ó yà pa ọkọ rẹ̀ ẹ wá sọ pé tí tọ́lọ̀ ní kẹ́ẹ̀ nù wọ́n kò ṣe tọ́lọ̀ sí kọ́ nínú bẹ́ẹ̀ ẹ̀rí tóbìnrin ò bá fi dúró déédéé àwọn ìjọ́ṣà tọ́lọ̀ fọ́kùnrin yìí nìkan ọkùnrin ò yóò fi cheated yóò fi cheated now ọ̀nà mẹ́ta tá a máa yẹ lónìí alfọ́dúnú aláàdúnú ọ̀dọ́lù àgbọ́dọ̀ ṣe lórí bọ̀tẹ́ èèyàn bá fẹ́ ṣe lórí mọ̀ tó mẹ́ṣọ̀ pé òun fẹ́ kan gbó àbọ̀ ọ̀fọ̀ adúlù nígbà tí nǹkan nọ́mà sódà tí nǹkan ò bá tí nǹkan bá fẹ́ dàrú jẹ́ adúlù ló lè gbó òun lẹ́ẹ̀ máa ń rí ẹ̀yọ́ pé níjọ́ tí ìjàmbá jẹ láàrin ọkùnrin àtòbí ọba fẹ́ ní dàìbọ́sì ní àfi kankan ara tọ́kùn ló kọ́ ọkọ̀ ni pé owó ò ní fẹ́ kí ó ní pírílẹ́jì owó òun ní mọ̀ná orí ẹgbẹ́ mọ̀ dáwà láti pé láti àwọn ọmọ rẹ̀ gan kò sẹ́jọ ọ́fìsì ọkùnrin ọmọ pé ọ́fìsì wo sórí déédéé nǹkan tó ṣe báwọn ọmọ ìnìkan ní òlè náà ló fẹ́ ṣe torí pé ẹni tó fẹ́ bọ́ sí lọ́wọ́ rẹ̀ kò yọ́nú sí wọn wọ́n bí màrún ọlọ́run wá ní àwọn obìnrin yìí òun wá lè ṣẹ̀yìn wà ní kàrí ìtùmọ̀ ogun náà ẹ fẹ́ ìyàwó báyìí ẹ wò pé á ah, mo hate kankan rẹ̀ your view about women about your wife should be balanced all you like be balanced ó ní pé sẹ́ni gbogbo obìnrin tábà fẹ́ àti gbogbo àwọn ọkọ táà náà bá fẹ́ ẹni ìyá wa ìdí ìmọ̀ sọ fáwọn èèyàn seventy percent ní eighty bẹ̀rẹ̀ àbíbẹ̀kọ́ bẹ́ẹ̀ ti seventy ó ti nílé táàtì eighty nìkan ní eré o pé wọ́n ní ní ẹ̀zámù yìí táàtì lèyàn fẹ́ẹ̀lì ní tó pọ̀ ní táàtì but pẹ̀lú ètò tí wọ́n gbàgbára tó bá ti seventy ó ti nílé bẹ́ẹ̀ bá gbọ́gbọ́n sọ pé nìkan ò 5.0 GPA lónìí kìí ṣe pé wọ́n bẹ̀rún rẹ̀ nígbà gbogbo o ó lè gbogbo 70 70 náà ló gbà tó bá ti ìwọ náà ìjọ tí wọ́n náà bá ti níyàwó tí bá ti ń wọ 60 tí ń kọjá 50 tí ń lọ 70 èlò ní o máa wà 100% o kọ́bìnrin náà sì máa wà 100% kò sọ́dọ̀ ìsẹ́bí kẹta o kò sí kẹta kò sọ́dọ̀ ìsẹ́bí kẹta so now ìtumẹ̀ ní pé ọwá fẹ́yàwó nísìn ọwá ìgbà ìyàwó mi yìí lájú tó bá ti wá ìgbà tó ní ah minus ó wà ah, ó rá ṣùgbọ́n máa ń tọ́jú àwọn ọmọ ó mọ̀ wá kà wá ti kà sí kíkà lọ́la níta àbájú pé sẹ́mú ti ń bà ìtọ̀ obìnrin rẹ̀ ló fẹ́ obìnrin náà máa kà á fọ́kọ rẹ̀ wàhálà rẹ̀ ni pé kì í gbọ́rọ̀ náà ní ṣùgbọ́n láwọ́ kì í gbọ́rọ̀ náà ní ṣùgbọ́n ọmọ ẹgbẹ̀rún tó sàmà kà ó dàgbúrò máa kà á tiẹ̀ ọlọ́run ní ẹ lè kórìíra nǹkan kan fàásà antakra òṣè àn wọ̀nyẹ̀dẹ́ ọlọ́wọ́ ọ̀hún fi ìfẹ́ ọ̀hún tẹ̀síọ́ ó súnmọ́ kẹ́ ẹ héètì nǹkan kan kọ́nà sì torí tó pọ̀ síbẹ̀ èèyàn gbọ́dọ̀ ní balance view nípa kí lọkùnrin jẹ́ ìwé ẹ má ìdíkẹ́ nìkan kan tàn yín nìkan tàn wá. tó o lẹ́ni tí ń narùn pé wọ́n lóbìnrin kan fẹ́ tájú ìyàwó òun lọ pé kókò fi ìgbéyàwó rẹ̀ ni o yóò ní ìgbà tó bẹ́tà sí yóò ní ìgbà tó ní bẹ́tà sí ọ̀kan náà títí iná rùn sí ìgbà tó kọ̀rọ̀ pé ìwọ̀ tó wà wúlò ni bàbá alágbájá pípọ̀ náà ti jẹ́yàwó rẹ̀ ni o aró kèrè máa ń tóbi lójú wa sẹ́kọ̀n tó fà tó tó ń wọ aṣọ ìtàkọ̀ ń ṣe náà ní kókó àṣírí ẹni tẹ́yìn ọ̀bá ti súnmọ́ ẹni bọ̀jẹ́ bá tó bá dáa lójú yín dáadáa rẹ̀ nìkan lẹ́rí ló ti dà ara tó wà fi kẹwàá nù ẹ̀rọ bá rẹ̀ nípa ìdè good man ara tọ́nà ṣe pé ó jẹ́ kí dáadáa rẹ̀ hàn ó sì kọ́ bá ìgbé rẹ̀. so kẹ́mẹ́nì kankan máa ń tàn wá jẹ bó o bá ti lọ́kùnrin káàkiri máa ń tó ń wá ó dára bá ti dáa kalẹ̀ tó bá seventy sixty ìyẹn dáadáa ni bó o bá ní ìdè improvement ti kùn àbá tó sọ pé ẹ kí ló wá ti ṣe àwọn obìnrin ni máa ń ṣe dáadáa ó máa

ṣùgbọ́n ó rọrùn kí a rí ọkùnrin kó níyàwó tí ò dáa ó sì gbé ó kéré ju pé obìnrin tó dáa kó bọ́ sọ́wọ́ ọkùnrin tí ò dáa lọ. sẹ́nu tó bà ó ní pé sẹ́ ọkùnrin tó ń bá níyàwó tí ò dáa òun lọ́nà tó ń lè rí kíákíá pé mo ti fẹ́ kú náà lọ. bọ́sẹ̀ ọ̀rọ̀ obìnrin tóun dá tọ́kọ rò dá di fáṣẹ́ ọ̀dọ̀ ẹni tí ó ti pàṣẹ ní òfin rẹ̀ òfin rẹ̀ rárá sàgbọ́kùnrin nígbàtí ọlọ́wọ́ obìnrin yóò dájú pé lókùn ẹ̀ sàmọ̀lẹ̀ obìnrin ò rí iṣẹ́ torí rẹ̀ ní ìsìláàmù fi yẹ ẹ̀ fásitì lórí ọkùnrin pé ọkùnrin kó dà hmm? táwọn ọkùnrin tó dọ́wọ́ bá ti pọ̀ hmm? sara obìnrin tí ò da àwọn kàkà máa sòsáìtì pé wọ́n sáà mọ́ lọ ó rẹ̀ nìkan na náà tún lè gbé wọ̀ náà ẹ́ lẹ́yìn ẹ̀ àkọ́kọ́ rúùlù ni pé àyàkúnà náà bọ̀rọ̀ bí ìwà táwọn ìyàwó àtàwọn ọkọ wa kó jẹ́ kí ni mùtàwázìnà kó wà balance èèyàn kì í wá perfect èèyàn máa wà bọ́kí ọlọ́run bá fẹ́ ká ṣe fúnra wa ìfẹ́ yìí ò gbọ́dọ̀ ṣe mistake ẹ̀ dákun wọ́n dẹ̀ yìí gbọ́dọ̀ fẹ̀fẹ̀ ṣe mistake ẹ̀ ọlọ́run bá àláwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ fẹ́ yàwó o jẹ́ kó o rí i pé ah, ẹni tó fẹ́ fẹ́ yìí ó wù mí láti fẹ́ ó lè pọ́ǹsì kan tó àtàkè sí má ṣe ìjọba ọ̀làìkan ló lẹ́sẹ̀ tó ní ímánì tó bá fi ímánì gbì tó padà fẹ́ yàwó tó tó gbá ah, ò lọ ó kàn máa bínú ni onímọ̀ ọlọ́ọ̀bá fún kálùkù ìjọsí tó fọ́kùnrin ìjọsí tó fọ́kùnrin ìjọsí má gbé nǹkan tó mọ̀ fó padà máa kára sẹ́nu pé téèyàn bá fẹ̀ kan rí tó sì mọ́bí tó kù sí ó ṣẹ̀rẹ̀ bá rẹ̀ sọ̀rọ̀ pé mo ti rí ẹ̀rí mi sì gbé aládà e. yìí pé kó rí tó wá dé tán tó rùkú báyá násílẹ̀ ò lè yanjú ẹ̀rù kò sí ń gbà mí ìgbọ́gbọ́ obìnrin lè níwà dáadáa jù bẹ́ẹ̀ lọ tí ò bá wà attractive sí yẹn yóò mọ̀ fà wà bẹ́ẹ̀ náà náà dàní tán aláwọ̀kọ́ lù ẹlẹ́kejì ó ní wípé ọlọ́run bá sọ fún wa ọkọ àti ìyàwó tán bá ní iṣu wà látàǹsà wọ̀n fọ́dùlà bẹ́ẹ̀ náà ẹ má gbàgbé àwọn good things tẹ́ ti ṣe pàtàkì hmm? ẹ má gbàgbé àwọn good old days àwọn nǹkan dáadáa àtẹ̀jọ́ ṣe papọ̀ kẹ́ ẹ fi lè tàbójútó fúnra yín kí dáadáa náà ìgbà mélòó sọ pé ah wàláì tí ń wò mọ́ ìyàwó ìlànà pé ah nígbà tí ilé nǹkan kan ó dúró tì obìnrin náà lè fi yóò lọ sí ẹ̀wọ̀n ah. ìkejì obìnrin náà wò ó pé ah ọlọ́run bá pọ́ìntì ẹlẹ́kejì pọ́ìntì ẹlẹ́kẹta ó ní wípé ọlọ́run ọba fẹ́ láàrin ọkọ àti ìyàwó kí wọ́n jọ ṣe màrà wọ́n sì jọ gbà màrà wọ́n jọ ṣe màrà wọ́n jọ gbà màrà. ọlọ́run bá sì òdìbí òdìbí lọ́dọ̀ ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé ibi tọ́lọ́wọ́n bá fẹ́ kí union marriage kó mọ́ bírèkì sí ó tún involve àwọn tó ní làákà ìpè fún mẹ́díé kan mẹ́díé ọlọ́run ní wọ́n ní ìfẹ́tù ṣùkọ́ ọbẹ̀ yìí mímọ́ bẹ́ẹ̀ bá ń páyà ìjà ìyapa láàrin ọkọ ọkùnrin àtòbìnrin ẹgbẹ́ nìkan dìde tó jẹ́ tó ní làákàyè nídìílé ìyàwó àtẹ̀tọ́rí làkáì níbi ọkọ̀ wọ́n ṣàtúnṣe láàrin wọn. èèyàn kì í sọ ẹ̀dàkùn èèyàn kì í sọ kéèyàn sọ wípé à lọ́wọ́ ẹ̀wọ́n yìnbọn fara tàbí bíi márèjì wa láti tí nǹkan bá ń lọ dáadáa nù. ṣẹ́rí tí nǹkan ò bá ti lọ dáadáa tó bá ti ń di lẹ́bù pé ọkàlùfẹ́ máa lo ẹgbẹ́ ẹ̀ ní tí ìjà máa ń fà onígbogbo kálukú máa sọ pé ó nífẹ̀ẹ́ rí fẹ́ẹ̀nì kejì lẹ́tọ̀ọ̀kan jíjẹ́ nìkan ló mọ̀ ní o lẹ́bi pé táwọn ìyàwó wa tábà ti ní iṣu pẹ̀lú wọn táwọn ohun tí ó ṣe owó tó jẹ́ nípa mi ẹ̀bùn pé sanwó mi la wí nípa àyè ò sanwó ní tó fẹ́ ṣe òun ni pé kò fẹ́ kú ní upper hand lónìí pé kó o mọ̀ kó ń gbèsè yan pé ó ń gbèsè ó máa pàṣẹ <laughs> èyí tó jù sí ọ̀nà so ìwọ náà sì ní ìjọ tó ọ̀nà bá ti ní ìdìgbé bá mú káàmàdùn bá mú kí ìmọ̀dùn kí lára jọ fàkó máa àjọ láàmú ṣùgbọ́n jíjà ń parí ó ń kárí fóòmù rí tara rẹ̀ nìkan gbogbo àìsàn ìtẹ́ta yìí ń bọ́ bá àwọn tánilá àká ìsìn ọlọ́run bá mọ̀ tẹ́jà pé ó ní pé dáàmú tó lọ lọ́hùn ìgbésẹ̀ ayé ṣe mùsùlùmí kì í ṣe èmi àkọ́kọ́ mi èmi àtìyàwó mi fámìlì gbọ́dọ̀ wà fámìlì gbọ́dọ̀ wà kì í ṣe lẹ́yìn tó yìnbó fẹ́ gbé kalẹ̀ gbé ẹ̀rín kan ìyàwó àti kan fámìlì gbọ́dọ̀ wà àti bá nígbà sí wà ń kọ́ ọlọ́run àwọn èèyàn tó ní làkà ìbá wà ilé yóò tí wà tó lẹ́nu yìí ọlọ́run wá sọ èèyàn fún wa lẹ́yìn ọ̀tọ́lọ́run wá tó sọ tán another thing tá a tún ní níbi nìkan àwa especially fáwọn ọkùnrin máa tó àwọn obìnrin náà ọlọ́run bá sọ wípé wọ́n là hún náà mẹ́tò lẹ̀dí àlẹ́yìí nàbí màá àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ táwọn ọkùnrin gbọ́dọ̀ fún wọn gẹ́gẹ́ bí báwọn náà ní ẹ̀tọ́ tọ́nà fún ìfowósí àmọ́ àwọn ọkùnrin wọ́n ní pòlíṣà lórí wọn ṣẹ́rí kí ní ọgbọ́dọ̀ wà kọ̀ǹtẹ́sẹ̀ ọgbọ́dọ̀ wà kọ̀ǹtẹ́sẹ̀ kọ́dà táwọn obìnrin náà fẹ́ tẹ́fà ti lè yọ fákọ̀ yẹn kó nù nìka ìsìlámù yóò kọ́ mi kìí ṣe pápò sí láti kọ́kùnrin fa sọ̀rọ̀ gbára ṣe ẹ́ ìfẹ́ àpàkùnrin àti ṣùgbọ́n lọ́wọ́n ọba tẹ́níjọ́ tí wà lábàá ti ń ṣẹlẹ̀ ẹnìkẹ́ gbọ́dọ̀ lè put the break ẹgbẹ́ gbọ́dọ̀ lè put break so kí ni áyà yìí Ayà yìí tó mìnà ní wípé kẹ́rí bàbá jẹ́sọ̀, ó ti pín kálẹ̀n. Èyí mọ́bìnrin lò pẹ̀lú right. Right. Ó yẹ kó dáná fún mi, ó yẹ kó ṣe kíríkọ fún mi, ó yẹ kó ṣe tó máa wá ka right. No. Èyàn kí lo gbogbo right ìyàn tán téèyàn fẹ́ bóbìnrin lò. Ó máa bùn ní right. Bẹ́ẹ̀ni ogun ọyẹ kó ṣeré gbánù ọmọ wọlé ẹjẹ máa ń ṣeré ẹjẹ máa ń ṣeré èyí sọ pé ok tọ́jú wá ṣeré tọ́jú wá ṣeré tọ́jú wá ṣeré tọ́jú wá ṣeré tọ́jú wá ṣeré èyí ogun òun lè yóò fi lóbìnrin ó fi jó o lóbìnrin ó fi ni wàhálà òfin ní pọ̀ o ṣe wà lọ́pùpù and èyí ó ti máa appreciate èyí tán bá ṣe dáadáa èyí ó appreciate tọ̀ bàbá mi ilé yẹn náà tán ọlọ́run bá wá ń sọ fún wa pé tí ìṣù bá tẹ̀ wá ṣẹlẹ̀ tó bọ́lọ́run bá sì tún fẹ́ kó ṣe pín nìkan wá intact ọlọ́run wá jí fún options tó pọ̀ ara option pé ìṣẹ̀tẹ̀ ti break up fóbìnrin fún àyíká notice pé ah, ó dàbí bóyá òun ò wà attractive sọ́kọ̀ ọ̀hún àbọ́kọ̀ òun fẹ̀ kan ti kòkà òun fún mọ́ àbí kí ní ìrànà kó sọ òun sókè ọlọ́tún bá dé wípé obìnrin lọ sókè ṣé ara nǹkan tó fi ń bínú oníbàbà òun tún ń pọ̀ láwọn ẹ̀tọ́ yìí ẹ́ tó wáyé pé báyìí ló bá ń fún ìtẹ́lẹ̀ mọ́ fún tó bá tí wọ́n ń sọ̀rọ̀ ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run. ẹ máa ń sọ báwọn èèyàn tó tó báyìí bá a bá fẹ́ mọ irú bọ́pọ̀ àti àwọn ìgbọ́dọ̀ rí tẹ bá àwọn àdájọ́ tó wà nù kùránì fún àwọn tó bá kọra wọn lẹ̀ bọ́lọ̀ sí ní kẹsí dára sí àwọn tó ẹbẹ̀ ló gbẹtọ̀ tó bá jọ pàdé ọgbọ̀n wọn èdè. àwọn àdájọ́ tó wà ń pa pé àwọn tó kọra wọn lẹ̀ ń tọ́wọ̀ ní bá jọ pé bá lólé ìjọba

ọlọ́ni yóò gbé lọ́rùn kó lànà ìta ọlọ́run ọgbó rẹ̀ nìkọ̀ọ̀kan wọn lọ́rọ̀ sí ìgbàyé ká má máa rí wípé wọ́n lọ́kùn tó lẹ́yìn bàbá iṣẹ́ àgbò dáta ìtàn ìsìláàmù klóòsì chápítà pé a ah, ọdún wájú lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́ a ah, fún kálukú máa lọ torí wípé láìpù wa tá a fẹ́ lò ní ìṣẹ́ ayé téèyàn bá wà pẹ̀lú obìnrin fún thirty years àti wà tó bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ gbádùn sí ń ṣe ẹ̀kàjọ wíìtẹ̀ owó ọ̀tẹ̀ and authorities wà fún pé ẹni yìí lè mí ìdí ẹni tí ó wà kọ̀ǹpánì pẹ̀lú tó bá dùn gbèsè ìwọ́n lè mí tí ó lè wá hó dára fún 30 years kò sábà ní bẹ́ẹ̀ ara wọ́ọ̀dù tọ́rọ ọmọ òfẹ́ kábàwọn obìnrin ṣe òun ni pé ká má fi wọ́n lẹ̀ kálímọ̀ alákọ̀ gẹ́gẹ́ bí obìnrin tó wà suspended ẹ̀ lè sọ pé lọ́kàn ẹ̀ lè sọ pé kò ní fẹ́ẹ̀ bá tẹ̀lé ọ̀bá gbígbé èèyàn pẹ̀lú obìnrin ọ̀bá ti ṣe náà kì í ṣe tàbú ní kí èèyàn obìnrin lẹ̀ kì í ṣe tàbú àǹfààní ni fóbìnrin àtiwọ́ náà kíkẹ́ ẹ̀kà má lo láìpù ní ọmọ àwọn ìfẹ́ kéèdè sọ̀rọ̀ pé bóyá ọ̀nà ẹnìkan lè yan bú ẹ̀kan jọ ọ̀pọ̀ fásitì kọ́mpápítì ẹ̀wà jẹ́jẹ́rì nǹkan ta ọlọ́run ti fi ṣeré àlẹ́ ìsọ̀tọ́lá náà

ṣe nọ́mà ó fi jù mẹ́rin bàtọ́kọ̀ rẹ̀ wá pọ̀ lẹ̀ àlẹ́sọ̀sọ́là wá sọ fún wọn gbọ́n àlẹ́sọ̀ fún ọ̀pẹ́sọ̀ tó bá ibi tó sọ ṣe ìdà ó ṣe ìdà wí tí ìwọ̀ tó bá ṣe ìdà o ó tó di pé yóò gbà fẹ́ nìkankan tó bá fẹ́ fẹ́hùn ó jẹ́ kóhun gbogbo ẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn kó jẹ́ kóhun mọ́ kóhun àgbà nígbà tó ṣe tán olùbánisọ̀rọ̀ àpé èèyàn méjì lóhun fẹ́ onígbódákọ̀ wọn onígbódákọ̀ wọn ó ní Muawiya lóhun fẹ́ Muawiya lóhun àti sókè then Abu Jahl lóhun fẹ́ àwọn méjì tó dákọ̀ àwọn méjì ni kó má fẹ́ kankan náà méjì sọ̀rọ̀ náà àwọn sáré ẹ̀ náà méjì àǹfààní rẹ̀ wọ́n lè jù. bọ̀ṣẹ́ rí káàṣì mistake ọ̀tọ̀ ni pé lágbájá jẹ́ èèyàn rẹ̀ ọ̀tọ̀ ni pé ó jọ ọkọ rẹ̀ fún mi. èyí lè jẹ́ àfa tó mọ̀jọ ọkọ rẹ̀ fẹ́ mi. àfa ọ̀nà tọ́lá ọ̀sáàsì bọ́lá èyí lè jọ màlìjẹ́ náà ó bè mí kó má gbọ́ àlọ́ pẹ̀lú kó má gẹ́ta lọ. níjọ́ tí wọn bá ti wà compatible tí wọn bá ti fẹ́ràn ara wọn ẹ má kọ̀kọ́ fọ̀rọ̀ àjẹ́nà kankan tí má sọ̀rọ̀ ẹ wá èyí tí ó kálukú wọn pẹ̀tọ̀ tí ń tàjọ kò sí ìrìnsà sí láti mú dógóńgó ọ̀kan mẹ́rin àtàrí ànẹ́rí àpẹ ní sábẹ́tì náà pẹ̀lú tó ṣe máa ṣe ìyàwó rẹ̀ wá bá ànẹ́rí sábà ọ̀sẹ̀lá ara fi hólókè wọn là dé èrí àbàwọn kankan lára rẹ̀ ní ẹtí kankan ilé ìkú kankan ilé ìdílé kankan

èyí tó wù ọ́ ìdíkò á nìkan èrí dáàbá kó mọ́ ìjọpọ̀ sí ní ó lè dáàbá kó mọ́ àlàyé ìgbẹ́gbẹ́tọ̀ táìmù ni wọ́n fẹ́ ṣẹgbọ́n ó lè pẹ́ bọ́yà ní ìgbáyìí òun ní táìmù owó tí àwọn olówó bá ti ń kọ̀m̀plẹ̀ tó wọ́n lọ́kọ̀ àwọn òfún ní táàmù nígbà tó olówó tán ni táàmù bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́ tó tó ń kálukú wá ń fẹ́ ní kó o ṣe nígbà tó wá sọ pé owó ò ní kankan ìyé ìtẹ̀ ṣùgbọ́n òun kọ̀ ọkàn ń kọ̀ ah, ọkùnrin kọ̀ àtàrògbìn àlẹ́ ìhàdẹ̀ pátá ṣé ọgbà oko tó fún ọ tó rí fún sàdá àti ṣé wà dápadà fún ah, owó dápadà ẹni tẹ́ ẹ rí kí àwọn ọ̀rẹ́ wa kọ̀ǹplé pé ó lẹ́sìn ó níwà yìí ó wà ní àdìsá ní ìfọ̀mà ìṣẹ́ náà tó nìkan èsì fún ìfàáṣà àdáàlì jẹ́ mẹ́rin ilé ayé la táwà yìí so kéèyàn wò pé à ah, lágbájá yìí ó tẹ̀lé lọ mo dé ìbáṣẹ̀ sẹ́fà ń pọ́n kálukú kó mọ̀ nípa ètò ìwọ̀ bá bá lò sọ ètò ìyẹn bá bá ó sọ má gbé e pamọ́ pé bọ́ọ̀lù yóò máa jẹ́ source of friday of rancor so gẹ́gẹ́ bí ìtàlá ọkọ̀ ti ń sọ lọ. àrẹ́bí wa sọ pé àwọn méjì tó dá ọ̀tán láwọn òkè ọ̀ yìí má fẹ́ kankan náà àwọn méjèèjì á mọ Muawiya Muawiya tó ló fẹ́ nígbà náà olóko tálíkà pé kí wọ́n fẹ́ tálíkà lọ n'i ní pé irú obìnrin ti pé owó jẹ́ láti ọkọ rẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀ lówó mọ́fẹ́ ni àmúdá kejì mọ́fẹ́ òun náà òun jẹ́ ìfàtàn rọ́ọ̀bù lè mẹ́ta ní máa ń lọ obìnrin gan tábùjá òun lè rí àwọn ni si lenu, ẹgbọ́ ẹni tó lẹ́nu wá pàdé ẹni tó ní pọ̀pá àdàpárí arábìnrin mọ́ta àwọn méjèèjì àárí wa sọ̀jẹ́ sí fẹ́ òsáàmù òsáàmù òkan ló sí ah ó nígbà láti sọ̀tún àwọn sọ̀jẹ́ sí òsáàmù ọkàn ń kọ̀ òsáàmù báwò pé ó fà èèyàn dúdú ni òsáàmù bàbá black black

tọ̀sí ẹni tí wọ́n sọ wípé ń tẹnu nígbà tó débi the right place tẹ̀ kó wà nǹkan ó tó kó jẹ. òun lè yé sí tẹ̀kan ìdájọ́ ọkùnrin àti obìnrin bí wọ́n ní wọ́n kọra wọn lẹ̀ wọ́n lè má ti débi tí wọ́n ń lọ ni. wọ́n bá ti débi tí wọ́n ń lọ. wọ́n gẹ́gẹ́ àti ẹ̀kọ́ rẹ̀ kéèyàn kọra ẹ̀ lẹ́yìn àti pàṣẹ gbogbo measure measure measure measure ṣùgbọ́n ká má fọ̀ close ẹ̀ má jìlá fọ̀ ẹ̀ má yà close ẹ̀ nílẹ̀ Yorùbá tàbú ni wọ́n fẹ́ ka tọ̀láàpù sí débi pé obìnrin táwọn ń sọ gánkọ̀ òkú ní kà ni o ọkùnrin pé ọdún wà mẹ́rin obìnrin ní òun béèrè pé kákan ọkùnrin tó ní ẹ̀rẹ̀ ìjú àrọ́tì sí ọlọ́run wà so torí pé Yorùbá ò ní positive attitude sí tọ̀la ó jẹ́ kí nìka àwọn ó wà impact ṣùgbọ́n àtìkọ́ kọ́ọ̀sì yẹn o ni pé obìnrin ní tààrà máa ń jẹ́ ìyà jù torí pé àwọn òbí yóò gbọ́n pé gbogbo tó kó ṣẹlẹ̀ òkú síbẹ̀ so torí náà nǹkan ọkùnrin Yorùbá ní láti jẹ́ ìyà dáadáa o torí pé ọlọ́run bá fún òun lóbìnrin tó dà obìnrin Yorùbá ó ṣe dáadáa pé kí máa ń bá ọkùnrin gbé nǹkan sí obìnrin haúsá ò lè bọ́ ọkọ ẹ̀gbẹ́ ó wá dé kí ọkùnrin rí ibi tẹ obìnrin yorùbá mọ́lẹ̀ ń tẹ́ mọ́lẹ̀ gan-an pẹ̀lú ọmọ bíi yorùbá wọ́n ti sọ fún pé èyí yọ̀ lẹ èyí ti dínà kan gbóngbò kan ní òjè kò bá fún lóúnjẹ yóò oúnjẹ fún rẹ̀ ẹ́ tó bá dáwọ́ fọ́mọ rẹ̀ yóò gbọ́n ọmọ rẹ̀ yóò lọ bẹ̀ ọkùnrin wà lórí tó gbogbo owó máa ṣe jáde

ló yá àwọn gbogbo gbékalẹ̀ bọ́ọ̀lù gbékalẹ̀ ìlú ọ̀fẹ́ gbékalẹ̀ oṣù kò gbé yóò tó tún tún wárí mm-hmm. ah, ah. àwọn ti bá lọ dáadáa òun so òun torí pé àwùjọ jẹ níbẹ̀ yẹn obìnrin haúsá máa ń dìgbé tán bá kọ̀ òun lẹ̀ òun ó rèèyàn tí ó fẹ́ ó jẹ́ kó máa ṣe gìràgìrà sọ́kọ rẹ̀ ní sẹ́yìn nílẹ̀ Yorùbá àwọn èyí fẹ́ èèyàn wọ́n máa bá èèyàn ṣe dì náà ni mm-hmm. bẹ́ẹ̀ ni ah, ẹ bá ti gbọ́ ẹ bá ń kò nífẹ̀ẹ́ so torí rẹ̀ ń obìnrin tètè ma pé má kù ọkọ o ó so yẹn náà jẹ́ nǹkan e yẹ kí àwọn ká tìta àwọn obìnrin dáadáa níparí tẹ́rí ẹ̀dá pàwọ́ ẹ̀rẹ́gbẹ́ látọ̀rọ̀ ọkùnrin ní bá kò sẹ́ni ọkùnrin lọ bìkọ́ sọ ọkùnrin fún ànábì jẹ́ kó yé wa pé obìnrin ò obìnrin ò ọlọ́run ọba dáa láti di ẹ̀fọn tààhà rírì tẹ́bá wo rírì gọ̀ ó wà kọ́ ànábì ní ibi rírì gọ̀ ibi tó wà kọ́ jù òkè ní ẹ́ òkè ló wà kọ́ jù tó mì pé orí obìnrin ahọ́n rẹ̀ òun náà ní kan tó lè fi ṣọ́ọ̀ṣì parí àrẹ́bí wá lókè ẹ̀kọ́ láńkẹ́sà pé màláka aláàbọ̀rẹ́ kan kò lè dúró pẹ̀lú rẹ̀ lórí ìlànà kan ò pé wọ́n yá ah, yóò máa dá a lọ ò yóò máa yọ àwọn ọwọ́ kan yẹ̀gbẹ́ àmọ́ báyẹn náà ló ṣe báyìí bàtí ń sà hápítà tó kí mú ha tó o bá sọ pé ha ah, mo fẹ́ sírẹ́tì yẹn ẹ̀gbọ́n orí ìdìbò kan pé mo fẹ́ kó sírẹ́tì kàtàǹtà ha ó kàn ní kíkà rẹ̀ sí ní pẹ́tọ̀ ó kọ̀ọ̀lẹ̀ èèyàn máa ń báwọn obìnrin lò bí wọ́n ṣe wà náà ni oore ara wọn pọ̀ gan-an ànìkan tásì bá wa dí ó pọ̀ gan-an ànìkan tọ́lọ́wọ́ bá sì fi wọ́n ṣe fún wa ó pọ̀ gan-an ibi tẹ́yìn ó ti mọ̀ ní pé ìjọ́tẹ́ bá ti rí pé èèyàn bá níyàwó lé ẹmọ́rú wàhálà tuntun yóò ṣe ah yóò ṣe yára ìyà wàhálà o ọmọ ìgbẹ̀kẹ̀yẹ ó kọjá pé mo lè wẹ ọmọ mo lè gbé ìrànkan o so àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ń kọ́ á ní sùúrù pẹ̀lú wọn náà ni ilé wọn fi kún rédí gbogbo wọn fi lọ àmọ́ ò gbẹ́nu ti sọ ọlọ́run ọba kò gbẹ́nu kó bẹ ọkùnrin lọ́lọ́run ọba fi sọ ọba omi obìnrin sì gbọdọ̀ tẹ̀lé àṣẹ ọkùnrin níbi ìkẹ́ tí ìbá fẹ́ ṣe àmọ́ àṣẹ ìyẹn ń kọ́ wò ọkùnrin náà ló ń kọ́ wò rẹ̀sponsibí ó lò rẹ̀sponsibí kéèyàn fáwọn obìnrin láwọn confessions kan ẹ́ so that èyí ó fi lè gbádùn abẹ́lọ́wọ́n ọba ọlọ́mọba kó fún àwọn fámìlì wa ṣe ó fáwa náà ṣe o ó ṣe wá ní fámìlì tó ṣe wípé àtọkọ àtìyàwó àtọmọ àti bàbá àtìyá ń kọ́ o a lè báyọ̀ náà ọlọ́wọ́n ọba pàdé عارف عن وماريو أكل الجنة ربنا هب لنا من أزواجنا ذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما